الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أطرنا تيالا فون أسواج دانبا محمد آية 239 من سورة البقرة آية تتلي حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قادتي قالوا فإن خفتم فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم كما علمكم ما لم تكونوا تعلمون آية يدرك لا يحافظ على الصلوات أمجتور كننجي أمجتور أمجتور a ti sàlàyé lórí ẹ̀ ní àná ọ̀sọ̀láàtì lèwòsọ̀ àti irun arígbogbo ajóyẹra wa pé èyí tó nínú ọ̀rọ̀ máa fà lórí kí ní gbà lérò pẹ̀lú irun arígbogbo onye ni sọ̀láàtì làásù lábẹ́ eléyìí náà yọ́ mọ̀ yí wa pé gbogbo nǹkan tó ní òun náà ní mo gbọ́lá fún tó bá wù ìrun wákàtí márààrún kò sí ìjọ pàtàkì ń bẹ ìwọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́ọ̀tọ́ wá ní wọ̀sùn láti ẹgbà tó ti ní ẹgbójú tó lápapọ̀ tó ó wá ní láti kọ́ tí ó dákẹ́ jẹ́ tí ó fọkàn sí tó ti ń kí náà bá fi ní nínú àkíyèsí tí wọ́n pè ní pé kìí ṣe gbogbo ìgbà náà ni ìdìde kírun áyà yìí ó ṣe àyàfi fíbi náfílà torí èèyàn lè jókòó kírun náfílà ṣùgbọ́n tó bá jókòó kí tí nǹkan kò sí ọkàn òkú kó wọn jókòó kí ni ìdajì ládàá ní ọgbà mo tó wá pé nǹkan kan ló sí ní ìjó lè dìde tó fi tẹ yọgbà ládàá rẹ tí ó kù wọ́n ní bákan náà ẹni tí ń páyà tó wà nínú bẹ̀rù tọ́jọ́ sí pé bọ́yá ń sáfọ́tà tó bá dìde pé kó ọ́fíìsì fẹ́ kírun tó wá ní kó wọ́n dìde wọ́n rí ọ wá jókòó yín kí torí nǹkan yẹn kò sí láì fi mẹ́. àtẹni tí ò lágbára láti lè dúró ìpìlẹ̀ ni pé ká dúró kírun kẹ́fẹ́ sọ wá ní àdìsí pé sọlí kọ ìmọ̀ kírun níjó ni o. fàyín lámtàstàpẹ́ fàkọ́ ìdà tó bá wá lágbára láti dúró kó ṣe kí ni kó wá jókòó kí náà lẹ́yìn ayé yìí wọ́n ni pé ọlọ́run fà é ní sí fún tẹ́rù bá ń bà yín tẹ́rù bá ń bà yín ìyẹn ni pé ẹ wà lójú ogun nìyẹn kọ̀ wá sáǹfààní láti ṣe ìmójútó bó sì tọ́ àti bó sì yẹ <coughs> ẹ̀pẹ́ akadẹ́ nínú tí ń túmọ̀ ìmójútó rùn gbogbo orígun run àti lásìkò rẹ̀ gbogbo orígun run amójútó mọ́jẹ̀mú run ọ̀ràn yẹ̀rún gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ibẹ̀ ìpáyà bá wá lágbára ọlọ́ni fàríjá ẹni máa kírun lọ lẹ́ni tí rìn ẹmọ̀rẹ̀ ni èsì máa kírùn áwòrò kò bá ná àbíkẹwà lédè nǹkan gúngùn tẹmọ̀ kí bẹ́ ẹ̀dàgbẹ́kọ̀ kíbúláwò ẹ̀dàgbẹ́kọ̀ kíbúláwò ẹmọ̀ kí bẹ́ olùfà ìdá àmì tó tẹ bá ti ti ẹ̀rẹ́tí ọlọ́run kàmá àlámàkún gẹ́gẹ́ bí ṣe fi mọ̀ yìí máa lámtàkónù tààlàmùn ìtẹ́ ìmọ̀tẹ́lẹ̀ àwọn àfáàrí bí ìrún náà wọ́n máa pè ní àzíkì torí pé ọ̀rọ̀ ọlọ́run tó ní rọ́ni fáìdá àmì fún tọ́kọ̀ ìgbà tẹ̀balẹ̀ náà ẹ̀rẹ́tí ọlọ́run pé àsọ́lù ẹkírun kàmá àlámàkún gẹ́gẹ́ bí ṣe fi mọ̀ yìí ẹ pé ẹ kí gbogbo ẹ̀ tí ó pé mú ẹ bá wà níbẹ̀rù ayé ni báwọn kọ̀ọ̀kan bẹ̀rù lórí kọ̀ndíṣẹ̀ tẹ́ wọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe fi mọ̀ ìtẹ̀ ẹ̀mọ̀ tẹ́lẹ̀ àti orí ọlọ́run bá tó ní pé kó tó fi mọ̀ mọ̀ yẹn àti àti sì ṣàìsàn àti lo àsìkò kan tí àdá kankan mà kọ́lọ̀ tó àti kíni kó tó fi mọ̀ wá orí ọlọ́run bá nílé náà Imam wa Ibn Kathir رحمه الله تعالى wọ́n nígbà tí ọlọ́run bá pàṣẹ pé tó pàwọn ilé ìlàṣẹ pé kí wọ́n mójú tó rú wákàtí mara àti ìgbé àwọn ìwọ rẹ̀ dé àlá rẹ̀ ká gbé gbogbo e ti tó àti bó ṣe yẹ tí àti ọ̀wọ́ sì lágbára ọkàn pàgà ọlọ́run á mẹ́ńṣàn ìṣesí tọ́jẹ́ sí pé èèyàn kò nílò rọrùn láti mọ wá lójú pẹ̀nà tó pé jùlọ òun náà ni ìgbà tí wọ́n bá wà lójú ọ̀rọ̀ tó fi wá ní fàáyín fíftó tẹ bá wà nínú bẹ̀rù fàdìjà lẹ́nu àwọn òkúbáná ẹ máa kí bẹ́ẹ̀ sí ẹni àbí kẹ ọgbọ́gbọ́ wà lẹ́dùn kan bù pẹ̀pẹ́ bọ́ bá ti rọrùn ní kẹ́ ẹ̀ẹ́rìn lórí àbẹ́wà lẹ́dùn kan bù ẹ ẹdájúkọ kíbúlà àbí ẹdájúkọ ẹkì ọjọ́ bí Malik bọ́nà Nafi rahimahullah bó ṣe sọ ó ní Abdullahi bin Umar radiyallahu anhu tí wọ́n bá bílèrè nípa salatil khawfi wasfiha nípa àrùn ìbẹ̀rù ìròyìn rẹ̀ bóòrù ó ní yóò wá sọ báyìí pé wàyíká na khawfu ashadda

ọ̀rọ̀ èèyàn àìkú lórí nǹkan ọ̀gbìn àti nọ́fílà nìkan nọ́fílà lẹ́yìn máa ń kí lórí nǹkan ọ̀gbìn ṣùgbọ́n ọ̀rọ̀ èèyàn àìkú lórí nǹkan ọ̀gbìn àyàfi èyí táwọn àfa sọ fún torí pé eré nǹkan ọ̀gbìn mi gùn ní ààlè ayò lè gbà wá láti mú òun wá bó sì tó àti bó sì yẹ ìtọ́fà lọ́gbọ̀n ni ṣùgbọ́n tá a bá rí nǹkan ọ̀gbìn sọ pé ààyè gbà wá láti lè kí òun bó sì tó àti bó sì yẹ wọ́n ní kò sí láì fún bẹ́ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ ojú omi àwọn kojú ogun tó lè wà tọ́jọ́ sí pé yóò ní ààyè dáadáa èyí ó lè dé yóò lè rùkú yóò lè forí kanlẹ̀ <coughs> tí yóò sí àbí tíèmù náà àwọn tó bá láyè bá wọn kò sílẹ̀ ìfínbẹ̀ ìgbọ́n pílẹ̀nì ní mọ́tò ní kì í sábà ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́tò ti bẹ́ẹ̀ lọ́wọ́ tí ó bá ti kíláàsì kò wọ́n lọ lẹ́yìn lọ́wọ́ inú mọ́tò nìyẹn wà kò sọ́nà kankan àbí ní pléènì yẹn wà àsìkò wọn ti fẹ́ lọ mọ́yàn lọ́wọ́ àtẹ̀yíká pa àtẹ̀yíká ti pọ̀ lásìkò kan náà gbogbo ti fẹ́ lọ yẹn wọ́n ní kéèyàn kì bẹ́ẹ̀ náà kéèyàn kì bẹ́ẹ̀ náà bí kọ̀ǹdíṣẹ̀ yẹn bó ṣe gbà náà kéèyàn mọ́ fi ilẹ̀ lásìkò ní ọ̀nà kò kì bẹ́ẹ̀ náà. Now, lẹ́tù قل لا أرى ابن عمر ذكر ذلك إلا عن النبي صلى الله عليه وسلم ó ní èrò pé ní ọmọrù ọsọ tó sọ yìí tí bá yẹ pé tó gbọ́ àbí tó rí látọ̀dà alayhi wa ibn amuru na Bukhari gawa lójú na mi ibn amr gba wa na nabi àwọn asara ito jobe na imam muslim ona gba wa látọ̀dọ̀ ibn umar pé tí ba bá lágbára kinu kírun wa lori lórí ni àbọ̀ wa lori ìgbó ni pé ma wa fi ìyẹn lè mẹ́lẹ̀ wa lori lórí ìgbó ma fi àpẹẹrẹ rùkú ma fi àpẹẹrẹ orí kan lẹ̀ torí lè mẹ́rọ̀rùn ẹ̀ tó wà lórí ìbẹ̀rù olórí bóde lórí kí bóde ṣe orí kẹlẹ̀ tọ́tò ní ṣe kí ni tí ò ní lo opportunity yìí fún. wọ́n ní àdísì abdullahi bin onis aljohani wọ́n nígbà tí ànábì ọ̀rọ̀ lọ khalid bin sufiyani ní hudani ní ẹ̀kọ́tò làwọn ọ̀rọ̀ lọ khalid yìí ànábì ní kọ́ lọ pa عرفة فلما واجهه حانت صلاة العصر nígbà tó fèsì ọkùnrin yìí àsìkò òun ni àsìkò alásàbì tó ó ní fàkọ̀ṣútú àǹtẹ̀fútẹ̀ nìyàn tó sì fẹ́ ọkùnrin yìí mo wọ́n ń kí òun bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí ṣe ìmọ̀rù kí ni wọ́n ń pè ní ìmọ̀rù wọ́n pé kọ́mọ fojú rì kú kọ́mọ fojú ṣe sùjúdù ojú ní òṣèlú kí ojú ní òṣèlú forí kalẹ̀ ìyẹn ni pé kò ní tẹ̀ yọ́mọ fojú ṣe pé òun ti rì kú yóò sì mọ̀ sí wàhálà yọ́mọ fojú pé òun ti wà ní forí kalẹ̀ yọ́mọ sì wàhálà rí àdáadáa ìmọ̀rù ó tẹ̀lé áyà pé tẹbọ́rọ̀ níbi ìbẹ̀rù ó ti yí fàrìjálá ẹkírun lérí ìrìn náà áwọ̀kùbáná àbí lérí nǹkan ọ̀bù náà látọ̀dọ̀ Abdul Ikrima ó látọ̀dọ̀ Ibn Abbas òun náà sọ nípa ayà yìí pé ó ní ìṣọ́ lè rọ́ kíbú aládábàtì ẹni tó bá gùn nǹkan òun yóò kírùn lérí dábà rẹ̀ wọ̀rọ̀ jùlọ ẹni tó rìn aláríjì yìí lérí ẹsẹ̀ rẹ̀ náà lérí rẹ̀ náà yóò ti mọ́ kírùn wọ́n ní asáàrẹ̀ bá sí àgbọ̀jáhìdò makiholo ìmọ́mù sódí àti hakam àti maliki àti àwùzáyí ìmọ́mù ẹ̀ẹ́sìn ẹ̀ẹ́ sùfíàmì sáwórí gbogbo ọdáyìn àti hassan bẹ̀rẹ̀ sọ́ọ̀lù gbogbo táwọn náà sọ nìyí wọ́n ni wà yóò mihú bẹ̀rọ̀sì yìí aina ma tàwàjá ha eré rẹ̀ yóò mọ̀ fi sàpẹrẹ rùkú àti foríkẹlẹ̀ ibikíbi tó bá dájú kọ ní ọ̀sẹ̀ sọ nìyí fàlìyúmíú bẹ̀rọ̀ sí ìmá àìsíwájúhù tó bá fi pé ó ti wà lójú ogun ìdá tí ń kẹdà ó sì fẹ́ kírun kò fẹ́ kásìkò rọ́gbọ́ ó yá máa fàpẹrẹ sí kíni ọmọ fi sí gbogbo iṣẹ́ ẹ̀rọ ọmọ fi sí ibikíbi tí ọba dájúkọ ibikíbi tó bá dájúkọ òun náà ká ayà yẹn فإن خفتم فرجالا أو ركبانا نعم ولي إمام أحمد رحمه الله nínú tí ó sọ̀rọ̀ jẹjẹrí ó lọ síbi pé ìrun hauf sọ̀látùl hauf ìrun páyà wọ́n mọ̀ kí ní apá kan àsìkò nígbà míì wọ́n lè kí ní rákàkan tí ogun yẹn bá ní táwọn ọmọkú bá wọn mọ́ ara wọn tó lágbára tí ò sáǹfààní pé ẹjẹ́ àsinmi díẹ̀ láti wá lóko tó yẹ ká fi kírun wọ́n ní wọ́n lè kí ní rákàtà àwọn lọ síbẹ̀ wọ́n ní lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ni àdísì tó wà ní Muslim òun lágbè lé lórí kí làdísì ni àdísì Ibn Abbas radiyallahu anhu ó ní فرض الله فرض الله الصلاة على لسان نبيكم صلى الله عليه وسلم في الحضر أربعة ọlọ́wọ́ bá ṣe ìrún lọ́rọ̀ yìí láti rí ahọ́n ànẹ́bì yìí fẹ́ni tó bá wà nílé rákà mẹ́rin wà fi sáfárí rọ́kì àtẹ́yìn ẹni tó bá wà rẹ́jù rákà méjì wà fi lọ́kì rọ́kì à ẹni tó bá wà nínú páyà rákà وبه قول الحسن البصري وني أرتاف بصري سوني أتي قتادة أتي ضحاك أتعمل بينا وني ابن جرير وني حدثنا ابن بشار حدثنا ابن مهدي عن شوبة قال سألت الحكم وحمادا وقتادة عن صلاة المسايفة ومن دي أما صلاة المسايفة sọ̀lá ti pé ẹni tó ti fèsì àwọn ọ̀tá tíjà ó ti ń lura wọn pẹ̀lú ìdà lóòmù rẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ọ̀lù rọ́tà wọn kú kí rákà kan ni rákà kan níbo jáde wọ́n ní mọ́ ń bábù kọ́ wọn tíra wọn bí bábù sọ láti inda munahadati al-usul wa liqa al-abid wọ́n ní wa qala al-Awza'i in kana ta'ayya al-fathu tí bá wà lójú ogun tí wọ́n ti wá rí pé àrẹ̀sí ti fẹ́ dé àwọn ti fẹ́ borí ogun wa lam yaqdiru ala as mẹ́rin lágbára tí ń gbà wọn torí gbogbo nǹkan gbóná jẹ́ sọláwó ìmáà ó lè mọ̀rí ìnáfsìhì ó ní wọ́n máa kírun ìmáà ìmáà òtàṣọ náà nù wọ́n máa fi àpẹẹrẹ sí kí ni à ń fi rùkú à ń fi forí kanlẹ̀ wọ́n máa ṣe àpẹẹrẹ ojú wọn wọ́n máa ara ò ní máa kò ní fi lọ́lọ́lẹ̀. فإن لم يقدروا على الإيمان wọn bá tó wá lágbára láti ṣèyẹn náà akọ̀rọ̀ sọ̀láàtà wọ́n lọ́rùn lára wọ́n dìlé rẹ̀ átàyà ìkẹ́ṣífà ìtààrà tógun yóò fi lọ tógun fi lọlẹ̀ wàyá mẹ̀lú ọkàn wọn sì balẹ̀ fàyùsọ́lú rọ́kẹ̀ àti wọn àkíráka méjì fàílẹ́mí akọ́bùrú tí wọ́n bá tó lágbára bẹ́ẹ̀ sọ́lá rọ́kẹ̀ átàn wọ́sàjìdàtẹ́ ó kíráka kan àti foríkẹlẹ̀ méjì fa in lam yaqdiru tí ò bá kú lágbára yẹn la yujzihim at-takbir ó ní takbir sí kíni aláàtẹ̀ ọ̀rọ̀ lásán kò sí kíni kò tó ha àtàyà àmọ́nù ayẹ́kùn ó dìlé rẹ̀ tọ́kàn ó fi balẹ̀ ó dìlé rẹ̀ tọ́kàn ó fi balẹ̀ mu wọ́n ní ọ̀rọ̀ mọ̀tíhólù ní táwọn náà sọ́nù. Adébùnú قل حضرت مناهدة حسن تستر عند إضاءة الفجر ó ní ogun tústárì òun wà níbẹ̀ nígbàtí alfajari yọ wọ̀ṣẹ́dẹ̀ ṣe'ádùn ìtàl àsìkò yí ogun sì gbérá wọ́n sì fajari àsìkò àtúwọ́kẹ́ àṣùgbà ogun sì lọ lọ́wọ́ ti gbẹ́lé ó ní falam yaqdiru ala salat kò sẹ́nìkan tó lágbára àti kírùn gbáyìí falam nusalli illa ba'da irtifa'in nahar àwọn òrá ṣùgbà kí àgbà tọ́sọ̀ ti sí fasallaynaha wa nahnu ma'a abi Musa ó ní àwọn akíá ṣùgbà yìí àwọn pẹ̀lú àwọn bẹ pẹ̀lú Abu Musa al-Ash'ari fafutiha ọlọ́wọ́ wa yẹ sọ́rọ̀ ní bí tílkẹ sọ̀láàtì àdúnyà ọmọ fíyà ah ìrí tí mo kíyẹ ọdá ó dùn mọ́ mi ju nǹkan mí lọ ayé àti tí ń bẹ mẹ́ kò dá tó gbogbo ìrú tí mo kíyẹ ìrú tí mo kíyẹ dùn mọ́ mi ju gbogbo tí ń bẹ láyé lọ wọ́n gbólóhùn yìí ọwọ́ wọ́n tún fi sẹ̀rí bákan náà àdísì pé àdẹ́bẹ̀wà Muhammad sallam tí a wí lánìí pé níbi gazwatul Ahzab kò ríwà lásàrì kí àfi lẹ́gbà tí mọ́gbé tó rùn wọ lẹ́yìn mọ́gbébì ẹsẹ̀ wá kí kó tó wá tí من لها الله قلوبهم من لها الله قلوبهم وبيوتهم نارا kò jẹ́ kárí wọn àlásàrì tí ọlọ́run bá yóò ọkàn wọn ọlọ́run kún yóò fi iná yóò fi kínú ọkàn wọn àti múlé wọn ibi tó ká oúnjẹ ọlọ́run bá láàdé náà wọ́n ní wọ́n fi yẹn lẹ́sẹ̀ rí bákanáà ọ̀rọ̀ níbi wa muhammad sallallahu alaihi wasallam ìgbà tó fìfẹ́ àwọn gbogbo kalẹ̀ tí wọ́n lọ bá wọn bàjẹ́ kò rí zọjà àwọn yahudi nù ẹ̀fẹ́ àwọn yahudi tí wọ́n wà ní medina ìran ni wọ́n bànú bànú nadir bànú kọ̀yìnkọ́ àti bànú kòrè ìgbọ̀n táwọn kan tẹ́ mọ́ tó ń fi bàbí lárẹ́sì kù máa mẹ́ta yẹn lọ gbajúmọ̀ dáadáa àwọn bàbá kò ní bẹ̀rẹ̀ wọ́n dalẹ̀ àlẹ́bí wa Muhammad sọ̀sán gbàtà àbídé lè dí náà wọ́n jọ lájọsọ ẹ̀wọ́ kókálùkò gbogbo fọwọ́ sí ibi tọwọ́ gbé kókálùkò sì máa ṣẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n ẹ̀mẹ́jẹ tá gba ọ̀tá kan láyè lù wá síra wa ṣùgbọ́n àwọn ẹni yìí wọ́n ṣe kí ni àwọn tẹ̀ gbìyànjú ó fẹ́ pàdánù ọmọ ọmọ àwọn kan ní wọ́n fẹ́ pàdánù ìsàn àwọn kan dalẹ̀ pé wọ́n lọ sọ̀pọ̀tì àwọn kìdì àwọn aráta lílẹ̀ níbi ọkùnrin sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán àrẹ́bí wa ní kan lọ jà án lóhun àrẹ́bí wa sọ̀rọ̀ kan bẹ̀ pé láàyè sọ lùyánà àhàdé ọmọlà àṣírọ́ ìlà fi bà ní kùnrin nù bẹ́ẹ̀ sí ní kùnrin wà tó ṣe lọ́wọ́ bá sọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam àgbọ́yé àwọn sàábé pín sí méjì lórí ọ̀rọ̀ ẹ̀wù ìdí máa ń fà ya padà àgbọ́yé pín sí méjì àwọn kan gbọ́ yé pé ànábì ni àwọn ti gbọ́dọ̀ dọ́rùn títà lásán ni àwọn kan gbọ́ yé pé ni ó àwọn kan lágbọ́dọ̀ kí ìwòwò láti gbọ́dọ̀ kí á sí kọ́dà bá si bá àsìkò ìwà ti lo ìwòwò láti gbọ́dọ̀ kí àwọ̀wọ̀dọ̀ kí lọ́nà àtẹ́lá ìtàrà ah, gbígbà ẹ̀rọ tó fẹ́ ká yára ká ti dán ká sí òtútù ni ìgbà ní méèkì mọ́ ló sì ti dé bá wa lọ́nà yìí àwọn òkè lójú ọ̀nà àwọn kan ní ojú ibi táwọn ìdí ní káwọn òkè àwọn òkè láti kí kọ́dà bá sì pẹ̀lú bá ti lọ. nígbà tí wọ́n dọ́dọ̀ ànábì tí wọ́n sálà fún pé tó ṣẹlẹ̀ ní wọ́n láwọn lè fi kíni kò bú ẹni kẹta nínú wọn. ìmọ̀ ọ̀rọ̀ tó nígbà míì ọ̀rọ̀ lẹ́sù tó bá lójú méjì tó kálukú bá ṣe láìsí pé lòfẹ́ ló òdodo náà ló kálukú wá àníbára wíṣì àwọn àmọ́sára kò kẹ́ mi báwọn òun ló tó pọ̀ jù nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn fíkì pé máàlìkì ṣáàfì yìí kìíní kankan kan ní tí mo ń fa ọ̀pọ̀lọpọ̀ ìyapa nígbà mi. na wọ́n ni ajọ́ sí pé ìyẹn náà fífẹ́ ẹ̀ pé ìyẹn ló fa dìlé ìtàn nítorí irú àwọn nǹkan báyìí ìtí wọ́n sọ nìyẹn wọ́n ní eléyìí tí ìwọ̀n Bukhari sọ yìí òun nìyẹn yọ́nù jẹ́ríkà àwọn àfà àwọn ọ̀lọ́ síbẹ̀ yìí àwọn gbà pé ìrun sọ̀látùl khawfi ìrun páyà <coughs> lórí bí Ọlọ́run ṣe ròyìn rẹ̀ nínú Al-Qur'ani ra ìrun suratul nisa ibo wọ́n ní èyí tí a ń sọ nípa ti gásíwọ́tìl kandaki tánàbí dílé ìrù asiri jẹwọ́ magribi yẹ wọ́n ní ààyà ní tí ìtọ̀kalẹ̀ gbà pé ẹ́kì báyìí ẹ́kì báyìí tẹ́ páyà bẹ́sìkì bẹ́sìkì kò tí nígbà wọ́n ní a lè fi ti gásíwọ́tìl kandaki àbí gásíwọ́tìl azab òun náà a lè fi ìdá ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ a lè máa fi sí ẹ̀rí pé a lè dìlé ìrọ̀. na àwọn makihol Awzai àti Imam Bukhari dáwọn gbà pé yẹn lè dìlé rẹ̀ tó kún bá lágbára tó bẹ̀ àwọn náà wá fún wọn ló ti pé sọlátùl khawfi tó wá lẹ́yìn ti gazwatul azabi yẹn wípé eléhùn túnmọ̀ sí pé ọ̀tọ́ tó ó dìlé ẹ̀rùn tó bá rí bẹ́ torí pé èyí ṣe nǹkan tí ọmọ jẹ́ gbogbo ìgbà tí kọ̀ǹdíṣàn bá kàn wá bẹ̀ náà ni kì í sí pé bóyá rẹ̀ tí yàn sọ dojú ọwọ́ pọ̀ àsìkò gbọ́nú gbogbo bá ṣe rí òun ló dìtà nìyàn bí nǹkan yóò ṣe rí wọ́n nínú táwọn sọ yẹn o tí kọ̀ǹdíṣàn bá yọ àwọn gbà pé ó sì tọ́nà ọ̀tàkùnra wọn wọ́n lẹ́yìn náà ní pé ti àdíṣẹ́ àríṣì ta kàlẹ̀ ẹ̀kan tó ní àwọn ìdílé ìrùn ìjẹ́ àṣírí náà kọlu ní tostal lásìkò umaru rẹ̀ à ń sáré sí wà láyé ẹni kẹjọ sọ pé ọ̀rọ̀ pé kùránì kùránì gbogbo ti sọ̀tẹ́ abákè náà ti lẹ́gbà ọ̀ àsìkò umaru rẹ̀ wọ́n sì tún ṣerú ẹ̀ fífi hàn pé kọ̀ǹdíṣàn ló lè farú ẹ̀ kọ̀ǹdíṣàn tó tọ́ lágbára nípa ogun jíjà òun ló lè bí irú ìléwá ìtawọ̀ sì tún sọ òun ni nǹkan ẹ̀kọ́ mẹ́rẹ̀ lẹ́rẹ̀ ká gbọ́ yé níbi báyìí òun náà ni pé à ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò lágbára púpọ̀ ni àlámà rẹ̀ rẹ̀ ètò lè jẹ ni ẹ̀wù ìjà tí wọ́n mọ̀ ń jà wọ́n sì gba ìrànkan sí ìrànkan àbí ìdílé kan sí ìdílé kan wọ́n ma jà sí ilẹ̀ wa ilẹ̀ kìíní kan ọ̀rọ̀ ẹ̀sìn wọn ní ìbádà lórí tí wọ́n ṣe náà nínú ìbádà tó sì lágbára ní jihadi wà síbẹ̀síbẹ̀ wọn wá ní ah, ní ẹgbẹ́ ṣe ẹjẹ́ kí ni kírun ẹ wá wo àwọn tó jẹ́ sí pé wọ́n ń pera wọn láfẹ̀ẹ́sìn wọ́n á jẹ́ ipò ìjókòó pé ìnáwó àbí ìjókòó torí owó tẹ̀ ń pa ẹ ní ìjẹ èyí tá à ń ìjọsìn mẹ́la ń ṣe ẹ wà mọ́ torí ẹ̀bì ni èyí tẹ̀ ń gbé pé ẹ̀ ń pawó sápò ara yín ẹ̀ ń pawó sẹ̀kí ara yín ẹ̀ ń dúra yín mú àti wà lọ pé wọ́n tún fèsì ogun ẹ̀mí tẹ̀lé ẹ̀rù náà bá lọ wọ́n tún ní o kírun náà ni ẹ̀wọ̀ kan pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ilé púpọ̀ èyí fọwọ́ kékeré mú nù ìwọ̀n sí fọwọ́ kékeré mú ìtọ́ tó pàtàkì gbẹ́rẹ́ ó sì ẹni tí ọ̀nà pàtàkì tí ń fọwọ́ yẹpẹrẹ mú àsọ̀láàtọ̀ ìmọ́dù bí ìrún ní ha ẹni tó bá gbé dé àkọ́ọ̀mọ̀ èèjì ta mọ pàtàkì na méjèèjì yìí èyí tá kàlánà àti lè hafùdú aláṣọ̀làwà emojito ẹmójútó ẹmójútó ìyẹn ah, gbọdọ̀ mójútó mi ìyẹn emojito ara mójútó na ìrẹ́ ìlú gbódù gbogbo àwọn àlàyé tọwọ́ ara ní fáìdá àmì ní tó tọ́kẹ̀rin bá ti wá balẹ̀ tọ́kẹ̀rin bá ti kí tó bá ti balẹ̀ ẹ ti kó nínú páyà fádùkúrò lọ́ọ̀ ibẹ̀ kẹsí sọ wípé àkínú sọ̀láta kó kàmá òmìnirí tó ó yẹ kí o yí bí ẹ sí ní ẹkì àti dúkìrì láìrí ẹ̀ṣọ́rù ẹkì òmìnirí ó ti rí sí fa àti mọ̀rọ̀ kó ha ẹgbẹ́ tí rùkú rẹ̀ ẹ farabalẹ̀ rùkú dáadáa wọ́n sùjú dà ìforíkẹ̀lẹ̀ náà ẹ foríkẹ̀lẹ̀ ẹ farabalẹ̀ foríkẹ̀lẹ̀ dáadáa wà kíyàmù ha jíde rẹ̀ ẹ dó pẹ̀lú farabalẹ̀ wà kò ó bẹ́ẹ̀dù pẹ́ jùkú pẹ̀lú farabalẹ̀ wà kùsù wá pẹ́ fọkàn sínú òun tẹ́m ó ti rí sí wà òjúdù ha bẹ́ẹ̀ bá fẹ́ lọlẹ̀ náà ẹ lọlẹ̀ lọ́nà tó dáa kàmá àlámàkùn gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe fi mọ̀ yín pé ó ti níbẹ̀ ṣe kí ọlọ́run fi mọ̀ yín láti rí ta ní láti rí ahọ́n àrẹ́bí àwọn ọ̀sọ́là ló fi kọ́ wa nínú torí àlàyé bá ṣe kírun kò sínú alukurani ìfọ́síwẹ̀ rẹ̀ níbi lọ́wọ́ inú súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ gbogbo ẹni tí bá tako pé súnà súnà kí ni kurani ti tó ọgbọ́n kẹkẹ yìí ni ó mú bí kurani bá ti ṣàlàyé bí ṣe ń kírun wá fún un bó ṣe dú bó ṣe rùkú bó ṣe forí kalẹ̀ bó ṣe yá ó ṣe sàwọ̀ níbo ló ti rí ṣé a sá mú tàǹkì ṣé kò rá nìlú mú wá ní àbí wòye kí a sá mú tẹ̀ bó ló ṣe níbo ló ti rí a sá mú ṣé kò rá nìlú mú wá gbogbo rákà méjì lẹ́yìn irun ànáfílà tó tó mọ́ ìrọ̀rùn yẹn níbo la ti rí sínú kùránì ni ní súnà ni kò sí bó ṣe sí ìsìláàmù tó ní sí súnà náà fáfi ní alìsìláàmù wà súnà wà súnà tó ìyà alìsìláàmù ìsìláàmù náà ní súnà súnà náà ní ìsìláàmù èyàn lè rí ìyà ò lè rí wọn yà ẹ̀rẹ́ tó ọlọ́run tó ẹ kí ọjọ́ bọ́lọ̀ ti fi mọ̀ yí máa láǹkà fọ́nù tààrà nítẹ̀ ẹ̀mọ̀ ọlọ́run fi mọ̀ látẹ̀lẹ̀ láti kíni láti inú súnà nàbí Muhammad sallallahu alaihi wasallam náà wọ́n lérò iná ẹsẹ̀ dédé tọ́lọ̀ sọ ní ayàbò mí pé fáyì dákùnmà náà ń tún tọ́kàn yí bá ti balẹ̀ fa kí mú sọ̀láta ẹgbẹ́ rúdú iná sọ̀láta kárẹ́tì alẹ́mọ̀mì níná ìtàbà mọ̀kúta ilé níbi والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا في أول أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته

ó lè túmọ̀ pé ọlọ́run ní ń sọ àsọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ kan fáwọn ìyàwó wọn àbí yúúsú náà àwọn tí wọ́n kú yìí wọ́n ti sọ àsọ́ọ́lẹ̀ fáwọn ìyàwó wọn àbí wá ní àléhìn wàsíyàtò lé àzíwájì wọ́n ní láti sọ àsọ́ọ́lẹ̀ fáwọn ìyàwó wọn mọ̀táán wọ́n fún wọn ní wọ́n wọ́n ma fún odidi kan ìyẹn ni pé wọ́n sọ àsọ́ọ́lẹ̀ pé ìyàwó àwọn yìí gbogbo tí ó jẹ fó dídí ọdún kan ẹyọ kalẹ̀ nínú dúkìá àwọn kó tó di parí ẹ̀pìn tó bá kù ní tí ọmọ jẹ tí ọmọ mú tí ọmọ fi gbádùn fún ọdún kan wẹ́yọ̀rọ̀ ìfọ̀rọ̀ọ̀jì láì lè jáde ẹ lè jáde fàyín kọ̀rọ̀ jìnnà tí wọ́n bá wá jáde fúnra wọn fala junaha alaykum fima fa'alna fi anfusihinna min ma'ruf kò sí ẹ̀ṣẹ̀ lórí yín nípa nǹkan tí wọ́n bá sí ẹ̀pá àwọn sí tó wọ́n ni wọ́n sí ni ṣùgbọ́n tí wọ́n sí náà kò sí kọjá àlàndẹ̀ wàláhù azizul hakim ọlọ́run bá lọ bá borí borí tí ó sì tó lè borí ọgbọ̀n ọ̀gbọ́n <coughs> àwọn àfáà ni ááyà yìí nínú kẹsí ni sọ pé قول قولا الأكثرون هذه الآية منسوخة بالتي قبلها àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní áyà yìí áyà ta kà síwájú bóyá bíjọ́ mẹ́rin sẹ́yìn ó ti pa áyà gẹ́rẹ́ ọ̀nà ti parẹ́ kí láyà ta kà síwájú wal والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا Ọlọ́run láwọn tí wọ́n bá kó nínú yí tí wọ́n fi yàwó lẹ̀ wọ́n lò oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá. Wọ́n dá áyà yẹn tó ti pa ilé ìrẹ́ pé wà sí ìyàtọ́lẹ̀ àṣíwájì yẹn, wọ́n sọ àṣọ́ọ́lẹ̀ fáwọn ìyàwó wọn, mọ̀tá áìlà ìháwùlẹ̀ ó sì fún wọn ní mútí àìkan tí wọ́n mọ̀ jẹ tí wọ́n mọ̀ fún odidi ọdún ní ìṣòrọ̀jì wọn nílé wọn jáde náà àwọn àpá ni ṣe pé a sọ pé nínú ọ̀rọ̀ àwọn lágbáwá tẹ́lẹ̀ tóbi bá ti kú tí wọ́n ti ẹ̀bùrú jáì ọdún kan ló fi ṣe ìdà ọdún kan ó ti ya ní àti nira kò sí ìgbádùn kò ní wẹ̀ yóò ṣe àìjọ yóò ṣe gbogbo òórùn ti wá bo gbogbo ara rẹ̀ bí ó tún wá fi sínú ilé kan bí ilé àjẹ báyìí a ti yẹn síwájú ṣùgbọ́n eléyìí àwọn àfá àyàfẹ́mú pé sí àyà yìí wà àbí kò sí mọ̀nsúkà tí wọ́n ti pàdájọ́ rẹ̀ àbí ìparí torí pé àwọn àfáwọn ní ulumul Qur'an science of Quran tí wọ́n bá ń sọ nípa annasikhu wal mansukhu àwọn áyà tí ma ń pa ìdájọ́ áyà mi rẹ̀ áyà tó jíjẹ́ yìí tó wá pa ìdájọ́ áyà tí wá tó jíjẹ́ èyí tó wọ́n pàdájọ́ rẹ̀ rẹ̀ yóò jẹ́ mansukha èyí tó dílé tó pàdájọ́ rẹ̀ yóò jẹ́ wọ́n ma ń sọ pé annasikhu wal mansukhu eríṣiríṣi ni nínú alkùránì ń bẹ tó jẹ́ sí pé wọ́n ti ka kíkọ rẹ̀ lọ́tọ̀ sí alkùránì ìdájọ́ rẹ̀ sì wà mẹ́ òmí ìgbẹ́ tó yẹ pé kíkọ rẹ̀ wà lọ́rọ̀ kùránì ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ti wà mọ̀ ṣúkà wọ́n ti parẹ́ wọn gbóná ilé ilé wọn fi sẹ̀ ilé ìfẹ́ wọn fi sẹ̀ rí pé wọ́n ti ní kí ìdájọ́ rẹ̀ sẹ́kù ṣùgbọ́n kíkà yìí símọ́ kò sí lọ́rọ̀ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ sì mẹ́ irú ẹ̀ ni ìdájọ́ onísìnà eh, eh, onísìnà abilékọ tó bá ṣe sìnà tí wọ́n jù kò pa ìdájọ́ rẹ̀ ń bẹ kùránì gbé wá ṣùgbọ́n kò sí kíkà rẹ̀ wọ́n náà fáwọn sọ pé òun ni áyà pé wà ṣe kú wà ṣe kọ́kù ìdàzánà yá fáríjì mú òmàlìbá tátá جزاء من الله أبي نكال من الله والله عزيز حكيم والشيخ ìyẹn pé abilékọ lọ́kùnrin wà ṣe ìkọ́tù àti abilékọ lóbìnrin ìdájánà yá táàmì bá ti zìnà fáríjì mú òmọ́lí bá tà ẹjù wọ́n lé kò pa mẹ̀káàlá nínú lọ ìyà ní látọ́jọ́ ọlọ́run wallahu azizul hakim ọlọ́run bá lọ bá bí ọba aborí ètò ìsìnlẹ̀ ọgbọ̀n ọ̀jọ̀gbọ́n áyà ìdájọ́ rẹ̀ wà ṣùgbọ́n kò sí kíkà rẹ̀ mọ́ nínú kíni nínú àlùkùránì eléyìí tí ẹ̀ kíkà rẹ̀ wà náà kùnrin wọn ní kò sí ìdájọ́ rẹ̀ mọ́ pé ayé àti pé ẹmọ ẹlú sùmẹ́rin àtọkùnrin bá kún jù ṣe ìdò sùmẹ́rin ó ti pa ìdájọ́ eléyìí rẹ̀ àtúnkà ní ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ àmì ọ̀rọ̀ àfáàkan ọ̀rọ̀ tó sì pọ̀ jù ọ̀rọ̀ kejì òun ni pé rárá méjèèjì náà ló jẹ́ nínú ṣùgbọ́n méjì ọ wà lábẹ́ pé tọ́kọ bá sọ àsọ́lẹ̀ ìyàwó rẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ àdọ́sọ àpẹẹlẹ̀ fáwọn fábílì pítọ̀ tí tí ní tó bá bá lọ ìyàwó òun ẹjọ́ lọ́dún kan lé ìdí ọ̀jẹ̀ tí ó máa mu nínú dúkìá àwọn ẹfun wọ́n mọ̀ jáde wípé lọ́dún kan ni pé tí wọ́n fẹ́ bẹ̀ náà ni pé láti fi dárò náà ni àdékò tó bá lu sùmẹ́rà tó jẹ́ mẹ́wàá tọ́jú ọ̀rọ̀ ìyẹn na mustaabu náà mọ̀ jẹ́ fún pé kó wá lu oṣù lónìí tó kù oṣù márùn-ún pọ̀wọ̀n àti ìjọ mélòó kan àbí oṣù márùn-ún àti 20 days ó wá lò sí tí ó fi á pé ọdún kan èlé ìpín nọmbà fẹ́ni kìí sí nọmbà kíláàsì ó yàtọ̀ sí oṣù mẹ́rin àti ìjọ mẹ́wàá torí ọlọ́run sọ pé fàyín tàrájú tí wọ́n bá jáde fàlájì ní àhà lókún ẹ lẹ́sẹ̀ ẹ̀yí tẹ́ jẹ́ alábòjútó wọn àwọn àfáà kò gbọ́dọ̀ wà láì lẹ́ni tí ọmọ mójútó tó tún jọ́kùnrin kìí sóbìnrin náà lẹ́mọ̀ mójútó bìnrin ọkùnrin ni tó tí wọ́n bá jáde ẹ̀mọ́ pọ̀ fún ọ ẹ̀ sì lẹ́sẹ̀ lérẹ̀ wọ́n ní látara pé kò sẹ́fẹ̀ fún ní tẹ́tọ́ bá jáde tí ò sì sí apọ̀lọ́ ọba lórí ẹ̀ a jẹ́ pé tí èèyàn bá ṣe nǹkan kan ẹni tó yẹ kéèyàn mójútó tí wọ́n ó bìnrin nípa yìí ìkẹ́ tó bá ti tí ó bá takò fẹ́lẹ̀ ìyẹn jẹ́dọ̀ kọ̀ fún tí ó bá kọ̀ fún ìyẹn ló lóṣẹ̀ tó láti nǹkan ìyẹn lóṣẹ̀ tó bá ti nǹkan yìí náà àlàyé tí àwọn àfáàṣe òní bákan náà wọ́n tó wá sọ pé áyà yìí ó ti wà mọ̀ súnfà bákan náà pé ká máa fún ìyàwó ní tí nínú ọkọ tí ó jẹ tí ó mú fún kan pé tó tún ṣe nípa mìíràn ogún pípé òun náà ti tún sí òun náà ti tún pa ìdájọ́ ti pa ìdájọ́ lẹ́yìn ìgbà tí wọ́n lè yọ́ lẹ̀ lẹ́yìn ìpele pé wọ́n wá sọ wà sí ìyà kan pé bọ́yá ẹni tí ò lẹ́tọ̀ọ́ ṣubú tó ní kí wọ́n bá wọn fún ní iye kan níbi owó ìyẹn àbí gbèsè tó jẹ tí wọ́n yọ ṣùgbọ́n pé kí wọ́n máa fún ìyàwó nínú tọkọ sílẹ̀ yẹn kò sí wọ́n ní kọ̀ọ̀bá mọ́ nígbà táyé ogun ti sọ̀kalẹ̀ ìyẹn ò lẹ́tọ̀ọ́ mọ́ a jẹ́ pé àwọn tó kù tí wọ́n wà láyé fámìlì rẹ̀ ni fámìlì ọkọ mi àwọn gbọdọ̀ máa wá tí ó jẹ lásìkò tí ń ṣe ìdá kìí sí pé nínú tọ́kọ́ fi kalẹ̀ wọ́n ti mú yọ fún wọn nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀sí ni wọ́n tún sàlàyé òun ni ọjọ́ ti lọ bọ́yá ayà wà ní mọ̀tọ̀lọ̀kọ́t mata'un bil ma'ruf yóò máa wà fún àwọn obìnrin tí wọ́n bá kọlẹ̀ mọ̀tá mọ́tí àtàsọ̀ bil ma'ruf pẹ̀lú dáadáa haqqan ẹ̀tọ́ ni ala al-muttaqin lórí gbogbo àwọn tí wọ́n bá jùlọ payọ̀ lọ ilé yìí náà làwọn àfáà mi tún sọ tẹ́ni gbogbo ẹni tí wọ́n bá kọlẹ̀ ló lẹ́tọ̀ sí mọ́tí à ìta àfáà mi tún sọ pé gbogbo ẹni tí wọ́n bá kọlẹ̀ ló lẹ́tọ̀ sí mọ́tí à yálà ẹni tí wọ́n ti wọlé tẹ̀lé ẹni tí wọ́n ti rọ orí tẹ̀lé ẹni tí wọ́n ti jọ sọ̀rọ̀ sàdáàkì ni wọ́n jọ wọ́n láyà ìfi kú gbogbo bẹ́ẹ̀ tó ní rárá àwọn yọ àwọn báyìí kò ń bẹ tó ráyà ti yọwọ́ kù àwọn yìí tá a ti kà síwájú yẹn dájú náà hà lékú ń tọ̀ lákòókò mú kò ti súnmọ́ wọn náà ti sọ̀rọ̀

ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì wọ́n ti súnmọ́ wọ́n ti sọ̀rọ̀ èkó súnmọ́ ṣùgbọ́n wọ́n ti sọ̀rọ̀ sàdáàkì ọlọ́run fàdé sún máa fàrọ̀ bí tó ìdájí sàdáàkì tẹ́jọ sọ ẹ̀fún àwọn ònídi mútíàm bá àpapọ̀ sísọ gẹ́gbà sí sàlàyé ní àná ọlọ́run ni tàbáàlùkà ìwádìí ọlọ́run lẹ́kùn àyàtì lọ́lọ́run bá sí ń kẹ́ẹ̀lẹ́ bá ṣe làákàrí àjẹ́sí pé gbogbo agbogbo tí ń jẹ́nu kòránì ọlọ́ ti sàlàyé bóyá fi kòránì sàlàyé ní àbí sàlàyé láti rí àwọn ànábì ọmọ sọ́lá a jẹ́ pé àwọn àfáàní eléyìí ọmọ jẹ́ rọ́dù fáwọn kọ̀dàríyà àbáwọn jàbòríyà àwọn tí wọ́n sọ pé tí wọ́n ta kòròyìn ọlọ́run wọ́n sọ pé àwọn ayá ròyìn ẹjẹ́ afilẹ̀ bó ṣe wà àmọ́ tí ń tún sọ ẹ̀mọ́ tí kí ń sọ tó ní ọwọ́ ń sàlàyé ayà rẹ̀ fún yí kẹlìbà sí làkàì àti ẹni tó bá ní làkàì olùkùnrin mọ̀ bá sọ̀rọ̀ kí mẹ́rin pé yá olè àlìbà ẹ̀yìn ní làkàì yá olè àbìsọ̀ èyí tẹ́ lójú ní tẹ́ ní títà eléyìí ni díẹ̀ nínú àwọn àlàyé tó wà níbi ááyà yìí àwọn ááyà ti yàtà yìí abẹ́lọ́ ọ̀rọ̀ ọba nìkẹ́lá ó sì àlékún agbóyí fún ẹnì kọ̀ọ̀kan ó mọ́jú ọ̀nà ẹ̀dà iṣẹ́ ọ̀tà gbígbọ́ ọ̀la ti kúrẹ̀ kọ́ láti kẹrẹ̀ وعلى آله وصحبه وسلم نعم عليه السلام Thank you níbi àjọyé rere aláàbò ìṣe ṣíṣe gbogbo mùsùlùmí nítorí kò ṣáàbà wípé ààrẹ nàìjíríà kí ni ìdáhùn àbí ìgbà níbẹ̀ tàbí ìdáhùn pẹ̀lú wa. Ìnáwó ẹgbẹ́ ẹ̀kọ́ ìdìbò lọ́dọ̀ kí ẹ̀kọ́ àti ìdòwú wa tó ẹgbẹ́ ẹ̀kọ́ ní အဲ့ဒါကတော့ဒီလိုပါစတယ် 我普通大专，对啊，对对，技术含量不咋地。做做些低级，做些材料，不咋不咋低级，不咋低。做低的，低级有些低级，哎，我们今天请些五千。 bẹ́ẹ̀ náà ni torí pé jẹba sọ pé háàfù ló àdásọ̀rọ̀ ẹmójútó ní ara mójútó ní pípa kí lásìkò rẹ̀ ká má lọ lára ká má fi palẹ̀ ká sì farabalẹ̀ kí ká pé gbogbo àwọn orígun rẹ̀ gbogbo ìkájú pé ìtumọ̀ rẹ̀ ni gbàdá ah, bẹ́ẹ̀ bí orin ilẹ̀ máa kí àwọn kò bá ní àbí ẹsẹ̀ wà lórí nǹkan ẹ̀bùn ẹ̀gbọ́dọ̀ ni wọ́n mọ̀ kí ìtumọ̀ bá ìdára ní títẹ́ bá fọkàn balẹ̀ fáńkùrú ńlá tàmá àlàmùkù àlàyé náà láti ṣe yìí ẹ kí ẹ tó gbogbo tí àwọn kọ̀ọ̀kan tẹ̀ rí ṣe tẹ́lẹ̀ wọn kò sáyé excuse mọ́nu ẹ kí ẹ pé a ní wọ́n lè má di wọ́n lè má di irú kù ṣe wọ́n lè má di forí kalẹ̀ ṣe wọ́n sì máa fi bẹ́ẹ̀ mọ́ ẹ ti fọkàn balẹ̀ ẹ gbọ́dọ̀ gbogbo ẹ gbọ́dọ̀ ní bọ́lọ̀ ṣe fi lọ́rọ̀ ṣe pọ̀ yóò fánàbí ṣe ṣàlàyé fún yìí ẹ gbọ́dọ̀ kí bẹ́ẹ̀ ó ti ní sùn ìtumọ̀ báyìí dá àmì ń tó nìtẹ́ bá fọkàn balẹ̀ ó ti ní sùn ẹ kí gbogbo mi ò wọ́n wọ́n torí kíní bọ́ra wọn ayà tó ní báyìí bá túmọ̀ àná ń kí náà fáà kí mú sọ̀ láta ṣe bí ó ti sọ pé jẹ́ báwà nínú bẹ̀rù ó sì ṣàlàyé ó sì kírun kù ní ó sì nílẹ̀ mọ́mọ́kì inú bẹ̀rù ni tẹ bá ti wá fọkàn balẹ̀ kẹ́ ẹ ṣe ìfọ́mọ̀ rẹ̀ gbogbo ẹ̀ bó ṣe gbé tó kẹ́ ẹ gbé bó lónìí yẹn lè wà nínú kíní gbogbo tó kó ṣe lè má rì sí i mú tọ́kàn bá ti balẹ̀ kò sí ẹ́sìtìsì mọ́ pé ìrírí ìsì ìrírí ìsì kò sí ẹ́sìtìsì mọ́ nígbà yẹn ìdí ìpinnu tí wọ́n gbà lérò òun nìyẹn ṣùgbọ́n pẹ̀lú ẹgbẹ́ ìdí wọn pé tábà bá ti mọ̀ yóò sì mọ padà sùn ó ti rìn tábà bá ti sọ nù yóò sì tún máa wá ayé àtọ́jọ́ fẹ́mi fi bá ti àmì tí ń ṣe ìdí ń ṣẹlẹ̀ ní ọlọ́ọ̀rọ̀ náà alaikum Ìgbàlejò àwọn àgbẹ̀ ni pé ìmọ̀ ìgbàlejò àkókò ìgbà wáyé ìgbàlejò tó ń gbà ìgbàlejò ẹ̀yẹ́ rẹ̀sì rákà méjì yìí yẹ kó jòkó sí tó jòkó kọ́ sálámà ìlàbíwọ̀n ó sàtàrà tó tún wádìí jẹ padà ìtò fcc jẹ̀wà gbogbo ìwọ̀n ká lẹ́yìn ìgbà tó dìde òun rákà mélòó lọ́wọ́ fcc kò tí yìí rárá ó kí pé pọ̀bẹ̀ tí yìí bẹ̀rẹ̀ níbi ní ìkíkà bá jà kejì ọ̀ẹ́sẹ̀ láti gbọ́rọ̀ dáadáa ìgbà tí ń lọ ó ti kí ọwá ń kíráàkì ẹlẹ́ẹ̀kejì wọ́n yẹ kó jòkó kò jòkó ó wá dìde ìgbà tó dìde wọ́n wá forí kanlẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹta yẹn ó wá padà jòkó padà rí ó tó wá kíráàkà méjì méjì ó wá mọ ẹsíṣù wá pé ilé ìdí òun jòkó nìkan ní òun ọ̀ka òun ọ̀ka fáájá hmm. hmm. bẹ́ẹ̀ náà ẹni tó bá tó bá gbàgbé fátíà ẹ̀fí fátíà wà lára orígun tó rẹ̀ pé gbogbo ẹjí ń kírun èyàn gbọdọ̀ dáwọn àrìkáàmì sọ láti àwọn orígun èyàn gbọdọ̀ mẹ́tọ̀ láàrin orígun àti ọ̀ràn ìyàrún torí mẹ́rin ló ti pín ọmọ ọmọ bò ní ó sì máa ṣe nígbà tí ìgbàgbé bá ṣẹlẹ̀ ìwo ni bàjí kọ̀bù nígbé ìwo ni kọ̀bù nígbà tí ò gbé ìyẹn gbọdọ̀ mọ́ irú fátíhà lápòjúwò nísìn tí wọ́n bá gbàgbé níbi rákà kan ọwá rákà ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ rántí fáwọn pípé rákà láwọ̀kọ́ ló ti gbàgbé fátíhà ọwá ní rákà lẹ́yìn pé ah, fátíhà rákà láwọ̀kọ́ yìí ká fátíhà àìpé ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ wà fún báwọn èyí tí ọ̀ka kò ní ó ti kò ní àìpé tó ṣe ní abala yẹn ni ó ti tó ṣe ó jòkó bí èyí tọ́jú ẹlẹ́kẹta ló wá fi sí ẹlẹ́ẹ̀kejì tó bá ti wá parí ìrun tán tó sálámà tán yóò wá forí kan lẹ̀ lẹ́ẹ̀mejì yóò sàn bàájí tó ti bá yìí ní tí ó ṣe nìyẹn kò ṣe mistake náà sọ ṣe bàájí àgbèsè ó sọ pé sínú kò sí wàhálà ṣùgbọ́n ọlọ́pàá sí àdúrà dé àwọn yá fi ní òròdì òbí ara ti fàájì àbáwọ̀ nínú Hmm? ẹgbẹ́ rí èyàn máa ń lékún ní màsí náà tí àwọn àti ṣùgbọ́n nínú ọ̀rọ̀ kan sọ lẹ́ẹ̀kan ẹni tí ń sọ pé kí ní lọ́kàn bá balẹ̀ ẹni tí wọ́n rẹ̀ kí ò gbádùn ṣé ọkàn rẹ̀ balẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ wọ́n sì ní kó ìtẹ́lẹ̀ mẹ́jẹ pé kí làákàyè ọmọ sí mọ́ ààrí ò sí ẹ́skìsù fún aláàrẹ̀ pé ààrẹ̀ tọ́rẹ̀ ní òjì kírùn ó ti rí kìí sí ẹ́skìsù fún mẹ́rin tó bá wọ́n pé òun lè kírùn mọ́ bọ́yọ́ ń tọrọ kọ́lọ̀ ń gba làákàyè tọ́lọ́n fi wá yọ̀ǹda àrùn fún ẹni tí ọba tó làákàyè ọlọ́run yọ̀ǹda àrùn bá ń bẹ fi lẹ̀kọ́ mọ́ ìwọ wàá sẹ̀lẹ̀ kan wọ́n sọ pé ọkàn bá balẹ̀ kí ní ọkàn kan kí ní mọ́ kí ní gbọ́kàn gbóná tẹ́lẹ̀ sí ìjọ balẹ̀ ọlọ́ọ̀bà ní pẹ̀lá kó sàrù tọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا